محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله باب الكف أما يرى من الميت من مكروه عن أبي رافع أسلم مولى رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وآله وسلم قال من غسل ميتا فكتم عليه غفر الله له أربعين مرة رواه الحاكم وقال صحيح على شرط مسلم باب الصلاة على الميت وتشييعه وحضور دفنه وكراهية اتباع النساء الجنائز فقد سبق فضل التشييع عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد الجنازة حتى يصلى عليه فله قيراط ومن شهدها حتى تدفن فله قيراطان قيل وما القيراطان قال مثل الجبلين العظيمين متفق عليه وعنه أن رسول الله صلى الله عليه وسلم قال من اتبع جنازة مسلم إيمانا واحتسابا وكان معه حتى يصلى عليه ويفرغ من دفنها فإن حتى يصلى عليها ويفرغ من دفنها فإنه يرجع نهينا عن اتباع الجنائز ولم يعزم علينا متفق عليه أولا أولا وانقوا باولات السماء سيكوا لوكم لأن قلتي أن يتيو ديو ما يا ومسلمي لوكم نتابي لوبين lọ́mọdé tàbí àgbàlagbà nígbà tó ń bá kú tó dání tó ṣe wípé kò sí láyé má àwa tá a kù láyé báwo láti ṣe ṣe pẹ̀lú òkú rẹ̀ ní abala talakọ̀kọ́ àkọlé tiẹ̀ ní babul kaffi amma yura min al-mayyit min báwo láti ṣe kó ẹnu wa ró níbi ní tá a bá rí lára òkú tí ọ̀dà ẹni tí ń wẹ òkú ó súnmọ́ kó rí tí ọ̀dà ní ara òkú tí ń lásìkò tí wọ́n ń kan eléyìí tó ẹlẹ́dàá wa dá ma èyí gbogbo aráyé tẹ́lẹ̀ náà ṣáájú kó tó di pókú ìkọjá pé ó hàn sí wa wípé arákùnrin yẹn ìdodo tóbi gan látìgbà tó ti láyé lọ́nà tó bá wọ ẹ̀wù ọ máa ń hàn yàtọ̀ wípé arákùnrin yìí nídodo kìí ṣe eléyìí tó ti hàn sí wa arọ. òun náà ní lágbájá yìí nítorí pé ẹ mọ̀ yín pé gbogbo nǹkan yín èyí tó ti hàn sáwọn èèyàn ṣáájú kó tó di kó kú kò sí nǹkan bàbàrà nínú pé ọ̀wẹ́ ọ̀padà wàá rí párọ̀ ni ọ̀wẹ́ ọ̀padà wàá rí gbogbo eléyìí ṣùgbọ́n àwọn àṣírí kan wà eléyìí tó kò kí ń sáwọn èèyàn nígbà téèyàn wà láyé téèyàn ń gbé aṣọ wọn téèyàn ń gbé aṣọ wọ̀ kò lè hàn sí wọn ike bóyá rú nǹkan bá ń bẹ pẹ̀lú rẹ ṣùgbọ́n lẹ́yìn ìgbà téèyàn kú kò tàbí ṣùgbọ́n tó ń sọ wípé àárín òkú sórúnkún méjèèjì kò sí nínú ibi tí ó tọ́ sẹ́ni tí ń wẹ̀ pé kó síwọ̀ wọ́n daṣọ bo àárín ìdodo sórúnkún méjèèjì ni tó bá fẹ́ fọ àárín ìdodo sórúnkún méjèèjì ni abẹ́ aṣọ tí wọ́n fi bobẹ̀ ni wọ́n máa fọ́ gbà wọn ò gbọ́dọ̀ yọ aṣọ èèyàn kan tó láǹfààní àti lè yọ aṣọ kúrò lára òkú pátápátá ọwọ́ ẹni hóhó ọmọlúwàbí òun náà ni ọkọ fóbìnrin tó bá yẹ pé ìyàwó ló ṣaláìsí tọkọ rẹ̀ wá ń bẹ láyé ọkọ lè wẹ ìyàwó rẹ̀ kò bùkátà kó faṣọ kankan bò ó níbì kankan nígbà tó fẹ́ wẹ̀ bẹ́ẹ̀ ni ìyàwó náà òun náà lè wẹ ọkọ rẹ̀ láì faṣọ bò nǹkan lára rẹ̀ nítorí pé òfin ṣẹ̀ríyà ó ti fi yé wa. wípé kò sí ìhòhò láàrin ọkọ pẹ̀lú ìyàwó ó sì wá nínú ẹgbàá ọ̀rọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ wípé ìyá ńlá wa Aisha radiyallahu anha ó fẹ́ tẹ̀ wọ́n díẹ̀ wọ́n ń sọ nípa bó ti ṣe tẹ̀ fún sọ pé tọ́ ọ bá kú ebe nu kí n wé ọ̀nà ìyá ńlá wa náà ti dáhùn pé sẹ́yìn náà bá kú ebe nu kí mi náà wọ ẹ̀yìn ni láti ìgbà yẹn la ti mọ́fin wípé tí ọkọ bá kú ìyàwó lè wé ọkọ tí ìyàwó lọ bá kú ọkọ lè wẹ̀ ìyàwó láàrin ọtọ́ sí mi ọtọ́ sí mi ọkọ gan lọ́tọ́ sí jùkọ́ wẹ̀ ìyàwó rẹ̀ tó kú ìyàwó gan lọ́tọ́ sí jùkọ́ wẹ̀ ọkọ rẹ̀ tó kú.

radiyallahu anhu àti al-abbas ibn abdul muttalib wọ́n jẹ́ mọ̀lẹ́bí anabi gbaggbagba anabi sallallahu alaihi wasallam lẹ́yìn ikú rẹ̀ ali ibn abi talib radiyallahu anhu òun jẹ́ ọma ẹ̀gbọ́n baba anabi ọma baba anabi. nígbà tí Al-Abbas ibn Abdul Muttalib òun sì jábúrò bàbá anabi sallallahu alayhi wa sallam ìyá ńlá wa Aisha radiyallahu anha wọ́n tún sọ̀rọ̀ bábẹ̀ tẹmẹkọ́ àwọn náà ni ó ṣẹlẹ̀ láàrin wa pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam pé tó o bá kú síbi ẹnu kí n wẹ̀ ọ́ ni àwọn náà ní kí wọ́n fún wa rò pé n tí òfin jẹ́ pé àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam àwọn ni wọ́n wẹ ànábì lẹ́yìn ikú ànábì sallallahu òun náà ní pé ọkùnrin borí lórí ànábì àwọn ọkùnrin borí wa lórí ẹ̀kọ́ ńlá ń ọkọ bá ń bẹ pẹ̀lú ìyàwó rẹ̀ tí ìyàwó ọkọ rẹ̀ àǹfààní ńlá ni láti lè ṣe dáadáa púpọ̀ sọ́kọ rẹ̀ láti jẹ́ ẹni tó ṣe pé yóò máa bọ́kọ gbé pẹ̀lú dáadáa nítorí pé níjọ́ tọkọ rẹ̀ bá lọ ṣaláìsí ó ṣeé ṣe kó jẹ́ pé àríma ìní rírí tó rí májú ìní ọ̀jẹ̀ tó bá yẹ pé òru ló fi ṣaláìsí torí kí ni ó tí àwọn èèyàn tájọ́kùnrin tó bá ti gbé ọkọ rẹ tó ṣaláìsí òun tí wọ́n bá lọ wẹ̀ ẹ́ ó ṣeéṣe kọjá pé ẹtún ní láǹfààní àti rímà torí ẹ̀ ní ọlọ́kọtán òun hùwà rádaràdá òun hùwà asá aláìlé epo lójú aláìlẹ́kọ̀ọ́ tọmọ pé ẹ̀mí eléyìí ti ń bẹ lára ọkọ rẹ tó sì wà lára tiẹ̀ náà ló fún ọ láǹfààní láti jẹ́ pé ìwọ lọ kángun sí jù. nígbà tí sì bẹ láyé tó bá fi lè lọ kú sẹ́mu kọ́ àwọn àyè kan rẹ̀ àwọn àbátan rẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ́kùnrin àmọ́ wọ́n ti wá filẹ̀ fún yàwó wọ́n ti gbé ńlẹ̀ e kandíyàn àwọn ni ọ̀lọ́ tóbìnrin kan bá ń pé àwọn nínú hadith pé ìyá ńlá wa Aisha báyìí kásá báyìí káwòdì láàrin ẹ dákun táwọn náà sọ pé àwọn lọ́rọ̀ kan gbọ́ lẹ́nu ta ni àwọn ti lọ wọ ẹnì torí di eléyìí tó bá jẹ́ pọ́kọ lọ́ bá kú ọtọ́ sí àwọn láti wẹ̀ kò sì bùkátà láti fasọ̀ kankan sí lára tó bá pé àwọn lọ́ bá kú ọtọ́ sọ́kọ láti wẹ̀ kò bùkátà láti fasọ̀ kan sí lára à ń sọ̀rọ̀ nípa àlébù eléyìí tí ẹni tí ń wẹ òkú lè rí lára òkú wọ́n bẹ́ẹ̀ nù àwọn àlébù tó yẹ kó kódà kó ṣe pé aṣọ bò kò lè pamọ́ sí gbogbo ẹni tó bá lójú òun náà níbi kí dòdò ọyọ ìdòdò yọ láàrin èèyàn ọkùnrin ni wọn á dàbí ìgbà tó lóyún ìlẹ́yìn ò lè pamọ́ torí tó bá fi sokoto, mú ìgbà kan yóò máa bọ́ lọ́wọ́ ṣòkòtò sẹ́ẹ̀rí pé ìdodo bàbá yìí yọ àkàràmọ́kọ́mọ́ wa tó bá wá di pẹ́ ń wẹ̀ wá sọ pé ah àti aláàní ó ní ìdodo tó báyìí tó yọ yà wá lẹ́nu kò lè yà wá lẹ́nu pé ṣé ìdodo rẹ wọn ní kọ lọ wà bó gbádùn ṣé ara bí tí wọn ní kẹ bò náà nù láàrin ìdodo rẹ sí orúnkún rẹ méjèèjì ìwé sẹni tó ṣe fọkàn tán irú rẹ kọ lọ rẹ kọ máa wẹ. bákan náà àṣàrọ ni sọ̀rọ̀ nù sọ̀rọ̀ ni bá a ti rí tẹ́lẹ̀ náà lójú ayé wa àti mọ̀ yí pé ẹsẹ̀ rẹ̀ kan ti máa ń rìn a máa rìn tí ro ni ó túmọ̀ sí pé arọ ni eléyìí kìí ṣe nǹkan tuntun àwọn àlébù kan wà pé kò lè hàn sẹ́nì kankan ẹ̀yà àfi bí ìyàwó ẹni tó kù àbí bí ọkọ rẹ̀ níjọ́ tí abáwá fẹ́ fi òkú ẹni tí ó wẹ̀ lọ́wọ́ a gbọ́dọ̀ ṣàkíyèsí talẹ̀ tó fẹ́ wẹ̀ òfin ṣẹlẹ̀ àsọ wípé tí ò bá jẹ́ ọkọ lọ́fẹ́ tí ó ọkọ ẹni tí ó bá wẹ̀ tó bá àwọn ìdídàwápọ̀ pẹ̀lú rẹ̀ lọ́kùnrin láwọn ẹni tó sì jẹ́ pé kìí ṣe pé wọ́n kàn jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ lásán wọ́n tún fẹ́ràn rẹ̀ wọ́n tún jẹ́ ẹni tó láàánú rẹ̀ wọ́n jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ wọ́n fẹ́ràn rẹ̀ wọ́n láàánú rẹ̀ àwọn ẹlẹ́ni tó ṣeé kó jẹ́ pé tí wọ́n bá rí àléébù kan lára rẹ̀ wọ́n gbé pamọ́ nínú àléébù náà ni wọ́n rí i pé lápèjúwe àṣebì kan níbi àyà rẹ̀ ó ti ń jẹrà kó tó di kókó sẹmọkọ sọ ọmọ bò bẹ́ẹ̀ gbogbo gbà ni wọ́n máa bá tọ́jú rẹ̀ tí wọ́n máa bá fọ́nù tó jẹ́ pé wọ́n máa bá fi nǹkan bí ojú egbòyún tí òjò kan hàn sẹ́ni kankan bọ́yọ̀ ń gan ló ṣe sábàbí ikú rẹ̀ tó tójú bá rí. sẹ́nu tí ọ dákẹ́. bákan náà ẹlòmíín bẹ tó ṣe kí àsopá ni lóòótọ́ a ní láàrin ìdodo sórúnkún méjèèjì kan bò gbogbo tó wà láàrin ìdodo sórúnkún méjèèjì yẹn wọ́n máa wẹ́ gba abẹ́ ń tà fi bò nígbà tí wọ́n bá mú ọwọ́ lọ làákà ìwà ó lè fura mọ̀ pé a ẹ̀pọ̀n arákùnrin yìí kò sàdédé tóbi báyìí tí kìí sàṣọpá ni a lẹ́nu láéláé nítorí pé oníkálukú iná ló dé tiẹ̀ mára nígbà tó wà láyé tó sì pé yóò mọ̀ nípa àwọn àléébù tó fojú pamọ́ tí ń bẹ lára oníkálukú kò wá sẹ́nìká tí ò ní tiẹ̀ lára tẹ́ni tí ó wà á wẹ̀ kù tẹ́nu rẹ̀ bò láti lọ́gbọ́dọ̀ jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ tó bá jẹ́ ọkùnrin ọkùnrin tó jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ tó bá jẹ́ obìnrin obìnrin tó jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ ó sì gbọ́dọ̀ jẹ́ pọ́ fẹ́ràn rẹ̀ ó sì gbọ́dọ̀ jẹ́ pọ́ láàánú rẹ̀ yàtọ̀ sáwọn àléébù tí ń bẹ lára wọn àwọn àléébù míì tún lè yọjú tí ò sí lára rẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bá a ti ṣe gbọ́ nínú àkọọ́lẹ̀ tí àwọn èèyàn ti ń wẹ òkú oríṣiríṣi nǹkan ni wọ́n rí ẹlòmíì wọ́n ń wẹ̀ tàdédé ni gbogbo ara rẹ̀ ló wì ara wì ó dúdú bí bàtà wì ẹran kalẹ̀ pélé lè ti wá alákùnrin yìí èèyàn pupa ni bóòlù si wá wù báyìí tí ó sì máa yé wọn wípé báwọn ṣe ń fọwọ́ kan la ní náà ń jó àwọn níbo ni iná torí pé bí ṣe máa ń ṣẹlẹ̀ wọ́n tó bá tẹ òkú kalẹ̀ tó ń gbìyànjú pé nǹkan táwọn fẹ́ fi wẹ̀ àwọn mú wọn mú tó fi pẹ̀yìn dako tó mú kínní dé ó lè ti bá kó àmì kínú gbójú bá rí ẹnu àdákẹ́ sẹ́jà ni tó wà lọ fi pàtẹ ìwé ìròyìn láàrin jà <laughs> ah! àti olórí ibú lọkùnrin ń ah! já nàmá tààrà ó ní wá ṣe mà ó ló ṣe mà nítorí pé mùsùlùmí ẹni àpọ́nlé ni ẹni yìí ni láàyè àti lẹ́yìn ikú ẹ̀yin náà wò sábà sílẹ̀kùn ẹ máa wíwèé kò wí nípa rẹ̀ nítorí pé ó ti kú akramakumullah bóńbà ti kú irú àbùkù wo lẹ́rù pé ọmọ kan àwọn ọmọ iye kan àti ìbátan rẹ̀ tó bá kù láyé ta ìbànújẹ́ yẹn ó ti pọ̀ jù àwọn ọmọ bàbá tí wọ́n ló wù inú gbà wọ́n wẹ̀ ọ̀nbẹ nínú wọn ẹni tó ṣe pé ńgbà tí wọ́n wẹ̀ lọ́wọ́ yìí ó ṣeé ṣe kó oorun bó wọn bí ìgbà tí òkú ń bete ni wọ́n gbé wájú alálìkùá ìgbà tó kú nígbà tí wọ́n ń wẹ̀ gbogbo ojú wákàtí péréte lọ bóun ló ti ṣe wá wú ó dàbí ìgbà tó kú ń bete ara bẹ́ẹ̀ tí oorun yìí tí ò fún wọn láǹfààní àti lè farabalẹ̀ wẹ̀ kò sí ní tí ì ṣẹlẹ̀ ṣé tẹ̀ ń wẹ̀ ṣé ẹ lè bò láṣìírí àbẹ́ẹ̀ ní bò láṣìírí ẹnìkan náà fi sallallahu alaihi wasallam sọ pé tẹ́mi bá ti jáde lára ẹ̀yin jù máa tẹ̀lé yẹ́n bó ti sọ nínú hadithi ikú Abu Salama títí ẹ̀mí bá ti jáde lára ẹ̀yin jù máa tẹ̀lé wọ́n ní tẹ́yìn bá ti débi tó kù wá ẹ tètè pa ẹ̀yin jù rẹ̀ dé àwọn tí wọ́n ń wẹ̀ wọ́n á ní gbogbo bá ń sin pẹ́yìndú rẹ̀ dé yóò tún yà ní bá ń sin pẹ́yìndú rẹ̀ dé yóò tún yà ní ẹ sì mọ̀ pé wọ́n á máa jáwé tóbì. ó lè jẹ́ pé wọ́n padà rí padé o àmì ẹ̀mejì tí wọ́n ṣe bẹ́ẹ̀ pé ah, ọ̀daràn lọkùnrin apá ojú rẹ̀ dé babalágbádá ó tẹ̀mí ló tẹ̀ǹkan sí irọ́ ni o ẹ̀mejì ni o ẹ̀yìn rẹ̀ lẹ́yìn tó padé o wọ́n fẹ́ jáwé tóbì. kábẹ̀rù Allah kábẹ̀rù Allah ó súnmọ́ hmm. Allah ní kó ṣàánú wa o Allah ní kó ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń wò léyìn ọ̀daràn paraku ni wọn o ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń wò léyìn gidi mùsùlùmí gidi o Allahu Allah ló máa ń ń pamọ́ torí ẹ̀ ti jẹ́ pé ńgbà tí wọ́n bá kú oríṣiríṣi nǹkan lè gbọ́dọ̀ lẹ́sẹ̀ bò láti rí ọwọ́ pé mùsùlùmí ni kò fún aláyè láti sọ tá a bá rí tí ọ̀dà. nídàkejì tí ò bá jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ tí ò jẹ́ni tó fẹ́ràn rẹ̀ tí ò jẹ́ni tó láàánú rẹ̀ tó bá rí nǹkan dá lára rẹ̀ kò ní sọ ọ́ sẹ́nu kéèké ṣe mọ̀lẹ́bí rẹ̀ kò fẹ́ràn rẹ̀ kò láàánú rẹ̀ kí ló wá fẹ́ sọ dáadáa torí sí òfin ṣẹ̀ríà sọ pé tẹ́ bá rí dáadáa ẹ sọ tẹ́ bá rí dáadáa lára òkú tẹ́ ń wẹ̀ ẹ sọ tí ọ̀rọ̀ á jẹ́ pé mọ̀lẹ́bí tó sì fẹ́ràn rẹ̀ tọ́láàánú rẹ̀ kí ló fẹ́ sọ sí ó ń kórìíra rẹ̀ kọ̀láàánú rẹ̀ ó ń pè àkútúkú rẹ̀ lọ́nà ọ̀run ṣerú eléyìí wọn sọ pé òun rí dáadáa. ìsìn bẹ́ẹ̀ náà òkú àkàràmọ̀kọ́mọ́lá sáwẹ̀ wọn àti ìfi lọ́fíńdà sí lára tán fi wẹ̀hùn láì jẹ́ pé àwọn ni fi wọn wọn àní yé lọwọ wọn kan ọsẹ méjì gbóni ju àwa sì ṣe kó kù kó àmì dáadáa lélẹ́yìí àmì dáadáa rẹ̀ tó bá jẹ́ pé ẹni tó bá fẹ́ràn tó sì láàánú rẹ̀ tó bá fi lè gbá láàyè kọ́ ẹ̀kọ́ ní ọwọ́ àwọn míì tún fẹ́ máa bà tòkú jẹ́ tẹmukẹ́lò mi ń bá yín jà títí lẹ́yìn ikú yín àyè sílẹ̀ ni tó bá pọ̀ ní wọ́n fún láǹfààní kọ́ wá wẹ̀ torí ẹ̀ ọ̀nbẹ nínú wa ẹni tó lè gbìyànjú láti gé etí òkú èsì kí ó gé lọ yọ rẹ̀ ní díẹ̀ ọ̀nbẹ nínú wa ẹni tó fàbẹ bu imú ẹ̀ bí ìgbà tí mo ti sọ pé ń ṣe fún ọ náà àsìkò tó tó báyìí èrò wọn wà torí pé kò síbẹ̀rù Allah ọ̀fọ́pọ̀lọpọ̀ yóò ti gbàgbé kébi tó lọ ikú lọ sọ́dọ̀ lẹ ìwọ náà ń bọ̀ wá lọ wọ́n gbé òkú síbi kan mọ́sálásí tí ẹni gbà tó kúkú lóru mọ́jú àwọn mọ̀lẹ́bí wa gbé wọn lọ gbé sí àyè tí wọ́n máa ń gbókù sí mọ́sálásí pé tó bá di láàárọ̀ àyè ìwẹ̀kú tó àná mọ́sálásí wọ́n wẹ̀ ń bẹ̀ tí wọ́n bá wẹ̀ tán àwọn jàmáà mọ́sálásí yìí wọ́n fi lè ṣe é sọ̀látùl jànáza sí lára kótó di pé lẹ́ẹ̀mọ́ wọ́n á sáyìn òkú wọ́n bá kí wọ́n ti rẹ́mú òkú lọ sékùté lápò burú bàmí wọ́n sì rẹ imú rẹ́bẹ́tẹ́ hadakun aláyọ̀gbọ́n náà ọ̀la ika anáhùn mabẹ̀rọ̀sọ́ lèyẹ́wò mi náà ọ̀rìn táwọn náà mà dájú pé àwọn náà kù á padà gbé wọn dìde lọ́jọ́ ńlá yawma yaqumu an-nasu li rabbil alamin ọjọ́ táwọn yóò ti dé fọlùwà gbogbo àgbáńlá yìí ẹja bẹ̀rù Allah. nígbà míì ẹni tó ń wẹ̀kú ó lè máa wẹ̀kú kó máa fọwọ́ lókù kó máa fi lọ́mú òun ò ní gé mu rẹ o àmì ẹ̀ mọ̀ fọwọ́ lọ́mú ọ̀tún àbí ọ̀tún mo sọ pé ahéré ni ọ̀rẹ́ yín olóko ọ̀tún àbí ọ̀tún. òun gẹ́gẹ́ bí ahéré subhanallah tó bá sì ṣe bẹ́ẹ̀ olúwa ní agbára kọjá bó ṣe lérò ọwọ wọ ẹnu ìyín òkú dè àkàwọn torí pé ó ti máa gbìyànjú láti yọ ó ti máa gbìyànjú láti yọ bóun ṣe ń yọ lẹ́yìn yẹn tún ló tún padé máa sí pé àfi tí ọwọ́ yìí ọba tí ọba gé má òkú lẹ́nu àfa wọ́n fà wọ́n fà kọ̀ fà wọ́n padà kí àbọ̀ ní ké ẹ gbà mí o <laughs> èmi ọ̀ máa ń tọ́ ṣẹlẹ̀ ń bí nǹkan tó fẹ́ jọ bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ láyé má màlì rahimahullah tẹ́sán kí wọ́n tẹ́kù síbì kan gbòòrògùn níbi kíní kan ló ń lọ fọwọ́ lọ́mú fọwọ́ lọ́mú ọmọ kan bá rí bọ́ sí òkú lẹ́nu wọ́n fàyọ̀ tì wọ́n fa ọwọ́ rẹ̀ tì wọ́n padà pariwo ẹgbà mí o ẹgbà mí o tọ́. So, kálukú apẹtọ ahamantawe gbàtí malik ń bẹ láyé ìmáà malik olùmọ̀lá ni ìjà lọ bí malik lè rè nàdó ọdọọdọ ìmáà malik ọba tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kò sí wàhálà kò sí wàhálà ọmọ akáwọn tí ọba yọ ẹgbẹ́ ìlú kàtó bá sẹ ńlọba gé wọn sì gé ẹsẹ̀ gé ta gbé báyìí ó sì bọ́ọ̀lẹ̀ lẹ́yìn òkú ìyẹn ká sì rí ó lè bá a tu gbogbo àdéhùn kan fi jáde bí ẹgbẹ̀rún mẹ́wàá mẹ́wàá rẹ̀ tó bùkárí ti sọ pé alifọ alifọ àyè one thousand thousand àyè ní wọn tó kọ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún kínú mílíọ̀nù nínú ètò hàn ló ti wá gbé bí ẹgbẹ̀rún mẹ́wàá jáde ọ̀sọ́ ike yàtọ̀ sí ìtumọ̀ kọ́ kò sí àdéhùn kan tàbí kò sí ibi tó ti sọ bẹ́ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àdìsí wà ló jẹ́ àdìsí tó sọ àyè lọ́jọ́ mọ́sílẹ̀ nìkan ló gbé jáde Bukhari ò gbé jáde ó sì wà lọ́jọ́ Bukhari ló gbé jáde mọ́sílẹ̀ ò gbé jáde mọ́jàmọ́ ti Bukhari lé ju ti mọ́sílẹ̀ lọ ṣùgbọ́n mọ́jàmọ́ ti mọ́sílẹ̀ náà kọ́ ọ́ kò nígbà tí kò lọ́bẹ̀ẹ́ tó lọ kọ́ lẹ́nu ẹlòmíì ìtọ́fẹ́fẹ́ kọ́ pàdé ẹ̀ lórí. ọ̀dà kọ́ pàdé ẹ̀ ẹnu rẹ̀ ló ti gbọ́. èsì wọn ni wọ́n pé àgbọ́ pé wọ́n sọ pé. èyí náà gbéde o àgbọ́ pé wọ́n sọ pé. mo gbọ́ ọ sọ pé. ọ fún mi ẹnu rẹ̀ sétí mi. mọ́tẹ̀ mo ti muslim ni pé. wọ́n sọ pé tó bá sọ nípa ẹni tó gbọ́rọ̀ wá lọ́dọ̀ rẹ̀ ó sì dájú pé ẹni tó gbọ́rọ̀ wá lọ́dọ̀ rẹ̀ àkókò kan náà wọ́n jọ sáyé ó ṣeé ṣe kó pàdé àfa tó ló ń gbọ́rọ̀ wá lọ́dọ̀ rẹ̀ ó ti tó lọ́dọ̀ mùsùlùmí májẹ̀mú kò lè tó ti al-Bukhari. ìrẹ̀dá sọ pé àdéhìí yóò sahih ni lórí májàmú al-Bukhari yẹsẹ Bukhari ló gbé jáde ẹlòmíì ló gbé jáde ṣùgbọ́n gbà tá a wo bófin ti Bukhari ṣe rí nípa àti ọgbàrọ̀ wa lọ́dọ̀ wọn irú bẹ́ẹ̀ làwọn ẹni tó gbọ̀rọ̀ yìí wà torí là ń sọ pé àdéhìí tó wà tó fẹsẹ̀ rìn lẹ́jù òun náà làdéhìí tó Bukhari àti Muslim jọ gbé jáde alákọ̀ọ́kọ́ ni èyí tó pọ́wọ́lé òun náà lèyí tí Bukhari nìkan gbé jáde ètò ọjọ́lẹ̀ kẹta lèyí tí Muslim nìkan gbé jáde ẹlẹ́kẹrin òun làdíìsì tí Bukhari àti Muslim ò gbé jáde àmọ́tẹ́lómi gbé jáde ní ìbámu pẹ̀lú májẹ̀mú àwọn méjèèjì ẹlẹ́karùn-ún òun náà làdíìsì tí kìíní kejì Bukhari àti Muslim ò gbé jáde ṣùgbọ́n tẹ́lómi gbé jáde níbàámu pẹ̀lú májàmú al-Bukhari ẹlẹ́kẹ̀fà oná lèyí tí àwọn méjèèjì ò gbé jáde ṣùgbọ́n ẹlòmíì ló gbé jáde ní ìbámu pẹ̀lú májàmú Muslim kòtò àkàlẹ́kẹ̀jì bẹ́ẹ̀ ni wọ́n máa ń to hadith wo lọ́fẹsẹ̀ nílẹ̀ jù. Abu Abdullahi al nínú tírà rẹ̀ ta pè ní al المستدرك على الصحيحين yẹn ni pé mo kọ tírà yìí láti ṣe àlékún lórí nǹkan tí ń bẹnu Sahih Bukhari àti Muslim táwọn ọ̀ràn ti fi sí i àwọn sì sọ pé kò sálẹ̀ ikú torí pé àwọn sọ pé gbogbo ẹ̀ làwọn kọ̀ àwọn àdìsí míì wà tí Abu Abdullahi al-Hakim tí wọn máa pé Sahih Sahih ala shartihima ala sharti al-Bukhari ala sharti Muslim. yóò jẹ́ pé gba wa nǹkan fẹsẹ̀ rìn lẹ̀. torí ẹ̀ ní az-Zahabi olùmọ̀ńlá ẹni tó kọtíra Kitabul Kaba'ir ó sùn láwọn tíra púpọ̀ púpọ̀ olùmọ̀ńlá gidigidi ni. Mizanul I'tidal nínú àwọn tíra rẹ̀ ni nínú àwọn tíra rẹ̀ ọ̀nà ni síyárù. أعلام النبلاء وتني ترى تاريخ الإسلام والله ترى تقوى نقوى حديث قل من لا جديد الدين ذلك الحافظ ابن حجر رحمه الله ربي الله قد يكون ودع به الحافظ الذهبي الله على وتنجله أكرمكم الله تبي عن الله قصي أبي أبا بولي àtẹ̀rí kó wọn náà gbé bọ́ọ̀lù séjìká látẹsẹ̀ ni yóò gbé séjìká ọ̀tún yóò tún gbé séjìká òsì yóò tún dá padà sórí àdúrà tó ṣe lọ́gbà èyí tí kálukú bá ń fẹ́ ni kó máa tọrọ àwọn tọrọ lọ́dọ̀ Allah kó sọ wá lólùmà ká tún ní màjò az lọ ká ní màjò Ibn Hajar al lọ aláàánú ni Allah sọ̀báyìí ní ibn hajar sọ̀rọ̀ kó wọn nímọ̀ bíi az-zahabi olúwa ràn lọ́wọ́ ní jùlọ gbogbo tí a kọ̀ kan tí az-zahabi kọ ibn hajar náà tó kọrú rẹ̀ ètò tó sàǹfààní jù. sọ̀rí di eléyìí az-zahabi yìí ó wá ṣiṣẹ́ ńlá fún wa gbogbo àdìsí kọ̀ọ̀kan nínú mustadrak yóò wọ kí ni hakim sọ yóò wá yí àwọn tó gbà wá wò tó bá rí i pé abu abdullahi abu abdullahi al-hakim tọ́sọ ó ṣe déédéé yóò ní bẹ́ẹ̀ ni ìrẹ́ ẹni táwa bá ń sọ̀rọ̀ pé al-hakim ọládé ti fẹsẹ̀ rinlẹ̀ atúgbọ́dọ̀ wo kí ni az-zahabi sọ. kérun tọ́sọ lọ́sọ àbọ̀sọ wípé àwọn ẹ̀ má da ló ń jàre torí pé ń bò ní wọ́n sọ pé ọ̀sọ̀ fapò ara ẹ̀ ni kò ṣe déédéé. àmọ́ bí az sọ pé bó ṣe wí náà ìyẹn ni kẹ́nikẹ́ni tó bá wẹ òkú tó sì bo òkú yẹn láṣìírí nípa àléébù kan tó bá rí lára rẹ̀ Allahu foríjì ní gbòógójì. ẹgbà wa yìí fẹsẹ̀ rinlẹ̀ àwọn olùmọ̀ sọ pé gẹ́gẹ́ báwọn méjèèjì ti ṣe sọ bẹ́ẹ̀ lẹ́gbà wa yìí rí ọ̀dọ̀ wa o ẹnu máa jẹ́ lómi ìjẹun ohun tí ò rí gan yóò sọ pọ̀ ohun tí ò ṣẹlẹ̀ gan sọ pọ̀ ṣẹlẹ̀ àbòkú láti rà ní sọpọ́ ti kú ebọ́n ti kú tó bá ti kú àgbọ̀dọ̀ tàtàrà tiẹ̀ káwọ́ sórí ibú nítorí pé mọ̀lẹ́kà ń kọ gbogbo ń tà ń sọ́lẹ̀ wọn sì ní tìtorí pé bókú lọ ń sọ̀rọ̀ rẹ̀ láì dáa ó ń fi ọ́lẹ̀ ó lè lọ́gbé èèyàn gbọ́dọ̀ sọ ahọ́n rẹ̀ àti Islam bá wa ní mọ́ sọ̀rọ̀ òkú láì dáa má bòkú jẹ́ nítorí gan-an tó orí tó dájú tó orí pé àlébù lélẹ̀ ọgbọ́dọ̀ sọ tí àlàyé náà á gbọ́ láyè kọ kàmá sí fáìlì rẹ̀ ní tìkúsì. ìsìláàmù gan ni tẹ́lẹ̀ ẹnu gbójú rí tẹnu ọ̀dákẹ́. àìdákẹ́ kàti ẹjọ́ dá àìfẹ́ ìsọ̀rọ̀ kádàràn sọ ẹnu ẹ̀ aṣọ kálukú kọ́ máa rán bí ó gbé a lè má ẹgbà wa tó wá lálàkọ̀kọ́ lónìí lẹ́yìn rẹ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa ká ṣe sọ láti sókù lára tọ́ba tó ṣe sọ láti sí lára ká má dagun láti ká bá débi tí wọ́n ti sin torí pé wọn náà kú jọ kàn ọ́ àwọn kan náà ni aláfojúsùn kí wọ́n ṣe sọ láti sí wa náà la kò sì ní í dáa ká kí wọ́n ṣe sọ láti sí ọlá wọ́n kàn pọ́ tì wọn ò gbé ọ lọ sún ṣe sọ láti sókù la gbá lọ síbi tí wọ́n ti sin kó o sì tún dúró títí tí wọ́n fi sin àwa kórìíra káwọn obìnrin ọmọ àtẹ̀lókù àkórìíra kóbìnrin ọmọ àtẹ̀lókù àwọn àdìsí ti wá ṣáájú nípa kátẹ̀lókù lọ́bi tí wọ́n ti sin ẹ̀gbọ́n wa wá látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam wọn lẹ́nu sọ pé man shahida aljanazata hatta yusalla alayha ẹni tó bá wá tíbi èèyàn ti kú mùsùlùmí ó sì lọ títí tí wọ́n fi ṣe sọ láti sí lára ọwọ abẹ ọwọ alọ títí tí wọ́n fi ṣe sọ láti janaza sí lára falahu qirat ọgbàládà kàràtì kan ọgbàládà kàràtì kan wọ́n máa ń ṣe ìdá ha ẹni tó bá sì wá ibi tí èèyàn ti kú ó dúró wọ́n fi ṣe sọ láti sí lára kọ lọ ọ tẹ̀lé wọn lọ bí wọ́n ti sin kọ lọ títí tí wọ́n fi bò mọ́lẹ̀ tọ́lẹ̀hu kìrọ̀tàn yọ gba kàràtì méjì kàràtì àmọ́ntíńdẹ́gbẹ́ àwọn sàhábà wọ́n ti wá ṣe béèrè radiyallahu anhu kọ́ọ̀lù wọ́mọ̀lù kìrọ̀ fún ìwà anábì sallallahu alaihi wasallam ewu ní kàràtì méjì kò yé wa kọ́ọ̀lù anábì ní mithlul jabalayni al-azimayn ó dàbí àwọn òkè ńlá méjì kàràtì kan òkè ńlá kan kàràtì kejì òkè ńlá kejì ó dàbí ìgbà tó òkè ńlá méjì muttafaqun alayhi al-imam al-Bukhari àti muslim ló gbé jáde ìtumọ̀ ìsìnkú tó bá gbọ́ pé èèyàn kú wọ́n sì fẹ́ ṣe sọ̀láàtì ìjànáza sílá nígbà báyìí lọ́ọ̀bẹ̀ ọ̀tàtàrà rẹ̀ láǹfààní ládàá kírọ̀ tó bá tún lè tẹ̀lé lọ́bi tí wọ́n ti sin kírọ̀tù míì wọ́n ní kírọ̀tù kọ̀ọ̀kan ó dàbí òkè ńlá ẹ̀rí pé láwùjọ wa àbùkátà ká gbẹ́sìn yé dáadáa ọ̀pọ̀lọpọ̀ gbọ́ yìí kankan tó kù bá kú gbàtàn fẹ́ ṣe sọ̀láàtù jánásà sí lára ẹ̀ta hóró èèyàn lásán là máa rí àwọn èèyàn wá wọn wá ṣe sọ̀láàtù jánásà tó kù là lọ sí àbí tó bá gbọ́ pé èèyàn jà nǹkan kan ló kú. iná lẹ́rìí tí gbogbo ọ̀nà kún gbogbo ilé kún fọ́fọ́ gbogbo ọ̀nà kún faya torí ibà méjì kan torí pé èèyàn ńlá ló kù ní. ok ẹni tó ń jẹ mẹkúnnù ẹni tó ṣe ike tán màálù tí ò ní rò ní ọlọ́run ọba lé ikú e tó ná bùkátà kẹ pọ̀ mẹ́rin. lọ́wọ́ ajẹ́ pé yàn gbogbo olú ẹ̀rọ ayélujára lẹ́wọ̀ àrùtà gbé sí kò síbi tá a lè kí gágọ́ wọ̀ kan níbi táwọn èèyàn pàdé and then what? táwọn àlọ́ ànáàsì tó ń kúyùn àwọn ẹsẹ̀ mùsùlùmí tó fi pé ẹ̀ta tẹ́ lọ́jọ́ kẹta ọjọ́ kẹjọ ogójì ọjọ́ báwọn yóò ṣe pọ̀ bùbà ibi ọjọ́ tó kú ká tó di pa síra bùkátà yín ìgbà náà la fẹ́kẹ́ pọ̀ nítorí pé àdéhìí wà gẹ́gẹ́ bí ṣe ń bọ̀ ibi ká bá rí ogójì nínú àwọn ẹni tó ṣe sọ láti tó kú lára tí wọ́n ti fi nǹkan kan ṣẹbọ sí Allah. Allahu gba ìpè wọn lórí ẹ̀ èèyàn ogójì tí kìí sí Allah ìbéèrè ńlá náà túnú nírú àwọn àwùjọ tó ti ẹlẹ́bọ ni ọkàn gbé láwà nítorí mi níbi tó ti lóun ṣe gan-an àdó ń bẹ omi ti lọ àdó mi kìí gan ń bẹ tẹ́lú àwọn eléyìí náà ni ọtún ni lè máa mú ọlá òkú kan mọ̀ pé ah lájọ máa ẹ̀rí yẹn àrètí síwájú ọlọ́hu ah nǹkan ṣe tó yẹ kí gbogbo yín ó dúró ni kó lẹ́sìn ẹ wúrọ̀ ń tẹ́ gbé wájú. torí di kí ló dé èyí káti ẹ̀fọ́ àpọ̀ àpọ̀ àpọ̀ àpọ̀ fàyà àwa àjọ ajọ ajọ apádà ríyan ogójì nínú ọgọ́rùn-ún mẹ́rin alihamudulilayi táwọn kì í ṣẹbọ sí Allah ẹ̀mẹ́ wo èèyàn ní ìtọ́jọ́ pé subhanallah subhanallah ọgọ́rùn-ún mẹ́ta ó lé ọgọ́ta àwọn ń ṣerúkù àwọn ogójì nù wọn la fẹ́ sà. àwọn ti ka àwọn ọjọ́ bíbíà yẹn ipò ní bàbàrà wọ́n kà fún bàbàrà òní yawmul hajjil akbar lọ́dọ̀ tiwọn ọjọ́ ajé ńlá ni torí kan fẹ́ pawó ẹ̀rí láwa ní kọlu láwa ní jàdùbá ẹlòmíì àkàràmọ́kọ́mọ́wá à ó lè gun máìlì méjì wọ́n fẹ́ fi pawó náà ni. tọ́ ẹlòmíì gan sọ pé ah, ah, ẹ má bínú pa ẹ̀rí mi ní ìgbà tí ẹ̀ ń ṣe sọ̀látù jánásà wọ́n ti dá fún mi pé kí n má máa lọ ibi tó kù ti kú ni débi tí wọ́n ti ń kó ma lọ wá wáyé. nígbà tí wọ́n ṣe ìsìláàmù náà dàtà lọ dá fún ọ pé kọ́ ọ má lọ ibi tó kù bá ti kú torí kọ́ ọ má bàa kú má lọ ọbẹ̀ láéláé ò ní kú kó fi jọ tàwọn bàbá ńlá rẹ tó. karamakumullah tẹ ẹ bá wá tẹ ẹ dúró tán fi ṣe sọlẹ kẹrọ tẹ bá tẹ ló tẹ bá débi tẹ bá débi tí wọn fi sín ẹ lọ àtùgbà tán fún tán gbó mọ́lẹ̀ kẹrọ wọn á anabi sallallahu alaihi wasallam kí ni kẹrọ oní mísìlò jabalẹyìn ni làwọn ọmọ yìí ó dàbí àwọn òkè ńlá méjì ẹ dàpọ̀ ẹ wo ntí máa jẹ́ kí ìwé sẹ́yìn kó tẹ̀wọ̀n àwọn nǹkan tá a kà fún ni. ọ̀wọ́ tí ó lè má gbọ̀n wákàtí kan wọ́n ti sọ̀ láti jànáza wọ́n sì gbé lọ bí wọ́n ti fún wọ́n ti gbẹ́lẹ̀ ẹlẹ̀ náà ẹ bò ó kálukú sì túká ẹ ṣàdúrà fún Allahumma ighfir lahu wa thabbit ẹ sì kú mbẹ́ ó ti gbalaga ńlá méjì. àwọn nǹkan tó yẹ ká máa ṣe olórí borí sínú torí pé kí ni ó jẹ́ kí ìwé dáadáa ni ó tẹ̀wọ̀n lọ́jọ́ gbẹ̀ndà kìyàm wọn lọ dàbí òkè ńlá ẹ mọ̀ pé ànábì kì í sáwàdà òkè ńlá méjì tí wọ́n bá tiẹ̀ jẹ́ kọ̀ọ̀kan lọ bá nu méjèèjì ó ní ládàá òkè ńlá kan tọ́lásì jànáza nìkan ló lè ṣe tó fi lọ ọgbà ládàá kìrọ̀ ó ṣe tọ́lásì jànáza ó tún dúró tó fi sí ọba lọ bí ti sí. kẹrẹ àtìkèjì àmì lẹ́yìn ò lè jọ ẹni tí ò bá gbẹ́sìn yìí kò lè jọ lójú owó lòun fẹ pa níbi òkú òkú ló kú o nígbà ń gbà jẹ lọ́kàn jẹ́ owó lòun tó fẹ pa. gbogbo nǹkan náà wàá lówó ni jàmá owó àdánù yìí ṣé gbogbo nǹkan lówó tó wá jẹ kó kúkú owó làwọn fẹ́ pa ń bẹ subhanallah kọyọ kó rí bẹ́ẹ̀ o kọyọ kó rí bẹ́ẹ̀ èló náà lówó tí wọ́n fọ èló lówó tí wọ́n fọ tí ó kù sí ọ náà mọ èló lówó tí wọ́n fọ yóò pé síwa náà ó jẹni tó ṣe pé ẹ̀mí rẹ̀ ó gùn gùn gùn gùn gùn owó ràmù ìwọ olólùfẹ́ òkú tó ní kádó àkókò àfikò gbowó ìfẹ́ ńpọ̀ pọ̀ lẹ́yìn náà àdúrà wò àdúrà dáadáa lẹ̀ tó lè wúlò man amila amalan laysa alayhi amruna fahuwa radd lẹ́yìn náà sọ̀láṣì jánásà tán ní tọ́ba wà ọmọ ń parẹ̀ ó sì sọ̀láṣì gidi ìsìnkọ́kà dúró lọ́mọ súfè ẹlòmíì gbogbo ń tọ́ nípa máa wí kò sí ìtọ́jà mà yọkàn máa retí kílè má mọ̀ sí ọlọ́ọ̀ pẹ́tọ́ síbẹ̀ náà láti wá sẹ́sìn wa tí n tó wúlò fókùn ànábì sì sọ oníkẹ́ ń bá ń ṣe sọ láti sókùlà ẹ máa ṣàdúrà fún tọkàntọkàn nítorí pé ó ń bùkátà rẹ̀ àbùkátà ká gbẹ́sìn wáyé torí pé àǹfààní ńlá onísọ̀látù jánásà jẹ́ fọ́kù òṣèlú tí Islam ti ní kẹ́ lọ tẹ́ òkú rẹ̀ síbi kan kẹ́ máa pọnrin lé lórí àbí kẹ́ máa jó lé lórí àbí kẹ́ máa pẹ́ ẹsẹ̀ díkìrí kan lé lórí ẹsẹ̀ sọ̀látù jánásà sí lára tẹ́bá ti ṣe bó ti ṣe tó àti bó ti ṣe yẹ orí ńlá ń bẹ́ẹ̀ bẹ̀fẹ̀. pàápàá jùlọ tabari yẹn ogójì tí wọ́n ti ṣẹbọ sí Allah Allah gba ìgbà wọn lórí ẹ̀. ẹgbẹ́ wọn tó tẹ̀lé lẹ́yìn sọ̀hábì kan náà tó gbà wá Abu Hurairah náà ló tún gbà wá. wọ́n lànà bí sọ pé mọ̀ ní jìnnàzàtà mùsùlùmí ìmáàna wà kìtàbà ẹnikẹ́ni tó bá tẹ̀lé òkú mùsùlùmí nítorí pé gba Allahu gbọ́ torí pé ó sì láfojúsùn pọ́dọ̀ Allahu ló ń ti fẹ́ gbẹ̀sán wa kana ma'ahu títí ń bẹ pẹ̀lú òkú yìí hatta yusalla alayhi wa yufraga min dafniha tí ò kú títí tí wọ́n fi ṣe sọ̀láàtì jánásà sí lára kọ̀lọ́ títí tí wọ́n fi bò mọ́lẹ̀ tán. فإنه يرجع من الأجر بقيراطين لدادو يقوى قيراط مجلانيو كل قيراط مثل أحد gbogbo kìrọ́ọ̀tù kankan ọ̀dà bíi òkè ọ̀hún òkè ńlá ni ní Madina. yéé ṣe pé kìrọ́ọ̀tù méjèèjì bíi ọ̀húndò kìrọ́ọ̀tù ẹyọ kan bíi gbogbo ọ̀húndò òkè ńlá ni òun ló bo Madina lágbàá àríwá. ìyẹn ni pé nífìlò ìjẹ̀bẹ̀lẹ́ ìnìlà àbùmẹ́yìn tánàbì sọ tánàbì wà láàmì. òkè ńlá ta sọ náà ò ní ọ̀hún irú rẹ̀ méjì. lẹ́yìn eléyìí sẹ́yìn ká tó máa gbẹ́yìn níbi àti ṣe sọ̀látù jánásà sókù lára ọ̀yẹ́ o. wọ́n máa alẹ́ ìhà ẹni tó bá ṣe sọ̀látù sókù lára tó ń mọ̀rọ̀ jà qabla an lẹ́yìn náà tó padà ò dúró láti tẹ̀lé lọ bí wọ́n fi sún wọ́n fi sún ó ti lọ fa innahu yarji'u bi qirat onítàn qirat ni wọ́n gbà ńlá dá bí ó ké Uhud alùpùpù àdéhùn ikọ̀ yàtọ̀ síta lákọ̀ọ́kọ́ ọkàn ṣàlàyé ní ta kókó níta lákọ̀ọ́kọ́ ni wọ́n ní bí àwọn òkè ńlá méjì àdìsí lọ́wọ́ sàlàyé pé ọkọ̀ kan òkè yẹn níta gbà lérò pẹ̀lú rẹ̀ lókè Uhud torí ẹ̀ ẹ jẹ́ káwọn náà kájọ́ kan nínú àjọ máa kópa níbi sọ̀láṣẹ̀ jẹnáàzà káṣí jẹni tó ti pa máa tẹ̀ló lọ síbi tí wọ́n ti fẹ́ sin káṣí jẹ́ ẹni tó ṣe wípé àní máa kánjú nítorí pé lílọ tá a lọ ìjọsìn ìmánan wàhtísàbà nítorí pé a gba Allahu gbọ́ àfojúsùn wa sì ní pé a fẹ́ gba aládá lọ́dọ̀ rẹ̀ àfojúsùn pé a fẹ́ gba aládá tó tókè Uhud tó bá tó sọ láti nìkan la lè fi a fẹ́ gbarò Uhud lẹ́ẹ̀mejì ńlá dá tó bá jẹ́ pé a bá tún tẹ̀lé òkú títí tí wọ́n fi sín. ụmụ Ummu ọhụrụ na-agba gba si wa o allahu anha ụmụ Atiyya yìí al ya ni o si jẹ́ pé lójú ayé rẹ̀ wọ́n ń sábà ń kópa níbi wíwẹ̀ òkú òun gangan ló gbàdéhùn wa nígbà táwọn ń wẹ ọmọ anabi sallallahu alaihi wasallam tó sọ ànábì yọjú sáwọn lọ sọ fún wa pé aghsilnaha thalathan aw khamsan aw sab'an aw akthara min dhalik idha ra'aytunna dhalik ẹ wọlé mẹ́ta ẹ márùn tàbí ẹ méje tàbí jù bẹ́ẹ̀ lọ tẹ́ bá rí i pé ó yẹ kẹ́ wẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ummu Atiyya. ọgbàdúmọ̀ púpọ̀ nínú àwọn obìnrin fàhádé láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam. oní sọ fún wa nínú ẹgbà wáyé pé nùhínà àti tìbẹ́ ìjẹnáì wọ́n mọ̀ pọ̀ fáwọn obìnrin o láti máa tẹ̀lé àwọn òkú wọ́n kọ̀ fún wa láti máa tẹ̀lé àwọn òkú lọ síbi tí wọ́n ti sin wọlé mi yọ ọ́ zẹ́mà àlẹ́ náà ṣùgbọ́n wọn ò lè má wa wọn àlè kókó mọ́ wa nípa kíkọ̀ yìí torí ẹ̀ làwọn olùmọ̀ọ́sí sọ yìí pé ọ̀tọ́ tá a máa ń gbókù lọ sórí tẹ́ pé káwọn obìnrin ọ̀tẹ̀lé wa tó bá jẹ́ pé àwọn ẹni tí yìí sì kú sórí tẹ́ náà ni ibi yòówù wọn bá fẹ́ sin sí wọn bá fẹ́ sin sí àwọn obìnrin ò tẹ̀lé wọn wọn ò gbọ́dọ̀ tẹ̀lé wọn tí obìnrin kan bá wá ṣe karambà ní tó fà á ti kọ́ rí pé lálá gbàgẹ́dọ̀ wọn lọ náà ni tẹ́yìn bá rí wọn pápá ti dórí tẹ́ bàbá arúbìnrin kan ẹsẹ̀ ní dédé síbi ẹ má darí wọ kankan lẹ́ ń bẹ̀ ẹ gbọ́dọ̀ jájú máa ń bẹ̀ pé kọjáde ẹ dàkẹ́ tó bá ti kọ̀ fún wọn bàtà ń lọ ẹ pàkíyèsí obìnrin kankan gbọ́dọ̀ tẹ̀lé wa láti tẹ̀lé ń tọ́wá náà dé síbẹ̀síbẹ̀ bàbá àwọn obìnrin kan ẹ gbọ́dọ̀ pariwo ẹ sì gbọ́dọ̀ pẹ́ ń jájú mẹ́nìkan ẹ fi wọn lẹ̀ ọ̀wọ́n tó yẹ kẹ́ ẹ ṣe ní kíkọ́ fún ẹ ti kọ́ àwọn ni wọ́n ṣàìgbọ́rọ̀ ó wá nínú ìgbà wa kan ikú wọn lọ sin òkú ibi tí wọn fẹ́ máa sin òkú ni wọn bá rọbìn tó náà wá Umar radiyallahu anhu ọfẹ sọ fún kọ yọyọyọyọyọ anábìrin kò fi lọ èsì orí tẹ náà láti wá máa pariwo kò jáde tí wọn ti sọ fún yín tẹ́lẹ̀ ní ẹsẹ jẹ abetí lápá kọ bá ń tà wá sí i ẹ má pariwo kankan torí àwọn obìnrin wọn gbọ́dọ̀ lọ sórí tẹ ọ ẹ àní wọlé akọfẹ dúró lábàá wọlé ni ẹ má wà bá wọlé kò sẹ́ni tó bẹyìn torí pé àwọn àdìsí kan tó wá tó fi hàn án pé láàánú ọlọ́hùn za ìrọ́sì kóbò ọlọ́hùn láàánú àwọn obìnrin tí bá ń bẹ sàárè wò tó wá fẹ́ ṣe pẹ̀lú àwọn agboolé àwọn ọ̀dẹ Yorùbá yìí bóyá wọn náà ó ti délé fámìlì tipẹ́ gbàwọlé fámìlì yín gbogbo kọ̀rọ̀kọ́ńdù àti gbangba òkú ni kọ́dà ọ̀pọ̀lọpọ̀ agboolé fámìlì míì ti dorí tẹ́ torí báwọn tó sì kú gan wọn ti máyè tí wọn lẹ̀ tẹ̀lé ìtumọ̀ sí wípé ìgbà tí ànábì sallallahu alaihi wasallam sọ pé ọ̀gbọ́n ọ̀la ń àwọn obìnrin tí bá ń bẹ àwọn oríṣẹ́ wò agboolé tí wọ́n ti doríṣẹ́ ibẹ̀ làwọn obìnrin sì ń gbé ẹtún wà burú mi ó léwu ká máa sìnkú sílé kí là ń gbà lọ́wọ́ òfin ìgbà kí làwa náà ń sìn fún wa nígbà tá à ń sìn wá lé ẹ̀yin lè sọ bàbá yín nù lókè ńgbà tẹ̀ sìn wá lé agbọ́pẹ́ ti mójútó kù bàbá lẹ́sìn sin bàbá yín sẹ́gbẹ̀ẹ́ pọ̀tọ̀pọ̀tọ̀ kọ́mọ́ bàá jẹ́ pé inú gbó lẹ lọ sin bàbá sí. ìgbà tábúrò yín kùnrin tó ń kú kí ló dé tẹ̀ sí ilé ọmọ yín náà kú kí ló dé tẹ̀ sí ilé wọ́n ní kọ́mọ́ bàá dà fúfà ẹ̀sìn kọ́ ni wọ́n ń tẹ̀lé tí wọ́n fi ń sìnkú lè àṣà Yorùbá ni ìrọ́ṣà Yorùbá sọ wípé àgbàlagbà tó bá kú lọ́kùnrin àbí lóbìnrin ilé ni wọ́n sùn wọ́n sí àwọn màjèsí àtàwọn ọmọ kéékèèké tó bá kú inú gbó ni wọn lọ sí àwọn sí kí ló dé wọn ni yóò dà kúfà tó bá ti wọn lé àmọ́ òkú àwọn arúgbó nǹkankan eléyìí òkú ìdùnnú ni torí pé wọn ti lu ayé wọn kódà wọn tún lò ju táwọn lérò lọ torí ẹ̀ ni wọn ṣe máa ń ṣàjọyọ̀ kíkénú àwọn dùn pé bàbá lu adúrò ọdún yìí inú àwọn dùn pé ya lu adúrò ọdún yìí èmi làwọn ò ní yọ̀ tí bàbá padà kú so ìtumọ̀ rẹ̀ nu tí wọ́n fi ń dunnú kó kú tí wọ́n fi ń pelére tó náà fi ń lùlù tí wọ́n níbàdí tí wọ́n fi ń ṣépè fún wọn náà ló kọ́ fún wọn ń ṣàdúrà kan ọmọ ó ṣerú ẹ̀ fún wọn náà ìsìláàmù kọ̀ gbà ká máa sìnkú sílẹ̀ kí nìkan sì ń tọ́ àmì pé bàbá rẹ̀ kú bàbá rẹ̀ káíkó káíkó ó lu ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún láyé ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún tó ń tọ́tọ́ bá kú sédùnú nìfọ̀n kì í ṣèdùnú kò sẹ́nìkan tó ṣe pé nítorí pẹ́mi rẹ̀ ti gùn gùn gùn gùn gùn sínú rẹ̀ wá dùn kí lẹ́ ń sunkún sí dọ́tọ́ kọ́kọ́ kú àbí ẹkún ìkílẹ̀ ń sùn sọ̀rọ̀ náà wọ́n gbára dálẹ̀ ẹlòmíì búra rẹ̀ lábẹ́fẹ́lẹ́ ha bàbá kú wá bàbá kú èmi àti láàmì ọ̀sọ́ báyìí ẹgbọ́rọ̀ ọ̀hà di ní ìjọ kejì kẹta kọ́dà níjọ náà níjọ náà wọ́n ti lọ gbé páálí ẹja àtàkù ráìsì gbogbo ẹ̀ tó bá ti bẹ́ẹ̀ máa bá ń gbóúnjẹ fún ẹ má fẹ́ já sí lóòótọ́ dùn wá àmọ́ kù dùn lónìí ẹ má jẹ́ já. adúpẹ́ fún àlọ́ àpẹ́yìn ṣe bẹ́ẹ̀ ńlẹ̀ yìí náà ṣe léèrè ọ̀pọ̀lọpọ̀ lọ́yẹ́ kò ti ti pẹ́ o bàbá rẹ kúta ìkúba kọ́dà kọ́ sáwọn náà lọ gba pálí ẹja náà bá ní ayé ah, táwọn àwọn ọmọ tó bàbá ló kù ah, olùwọ́ forí ẹ jẹ́ ká ṣàánú àwọn òkú wa ẹ má sùn wá lé torí kí lè wó lè rọrùn pé fáwọn ẹni tó bá ṣẹ́kù tó bá jẹ́ mùsùlùmí ni o mùsùlùmí là ń sọ o ẹ má sùn wá sílé ẹnì pọ̀pọ̀lọpọ̀ àwọn òkú tẹ̀ ń sin sílé náà à ń sin wọn fọwọ́ àbùkù ni àbùkù ni wọ́n ti ń sin wọn gidi ọ̀pọ̀lọpọ̀ àwọn òkun dárí wọn lọ́ máa ń sọ́dà kòtù lẹ́yìn tó ń tún mọ sẹ́ńtì tí wọ́n mọ búlọ́ọ̀kù tí Islam tún gbà eléyìí náà ń pè ní tajsisul mayt tajsisul qabr kẹrẹ sàárín sẹ́ńtì haram ní lábẹ́ òfin ṣẹ̀ríà ẹ̀rí kí ọ̀pọ̀lọpọ̀ àwọn sàárín yẹn tó bá ti rẹ́ bá ń tún làkòtù táwọn èèyàn máa jókòó lé orí rẹ̀ wọ́n tuntun máa ṣépè lórí bàbá tiyín àti ìyá tiyín ẹ sì rí káwọn ọmọ tí ń ṣépè àwọn bàbá tí ń ṣépè lórí sàárè bàbá yín àti ìyá yín ẹ lè má tẹrú tó dojú kọ wọn tó bá jẹ́ pàgbàlagbà ni wọ́n mọ̀ pé àfẹ́ ọ̀lẹ́kọ̀ọ́ mo jókòó lórí bàbá rẹ mò ń ṣépè sọ́wọ́ aburú tó bá sì jẹ́ àwọn ọmọ ọ̀dọ́ ni wọ́n ń gbagbá náà ó ń fagbó lọ́wọ́ kí wọ́n náà mọ sọ̀rọ̀ sọ ni kọ́mọ́ lọ sínú bí sólù ẹ̀ tẹ́kù fi sin bàbá sórí tẹ́ ẹ ti sinmi ìgbà míì ẹ rí i pé bí pọ̀tọ̀pọ̀tọ̀ tí omi ìdọ̀tí àtẹ̀gbín gbà ibẹ̀ gángangangan ni wọ́n gbẹ́lẹ̀ sí fún bàbá torí ibi táyé kù sínú lágbolé bàbá ti wá tó bá ní kí wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ pọ̀tọ̀pọ̀tọ̀ wọn ní jókòó mbẹ́ o yóò mọ rí ọlá ibẹ̀ lọ́yọ̀ kẹsìn bàbá yín àti ìyá yín torí ẹ̀ ní oní láti rí ẹ̀mọ́lẹ̀ tí ọ̀mà lọ́la wọ́n máa ń sin àwọn òkú sí àwọn agboolé o lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ nǹkan ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ níjọ́ tẹ̀ sí wọn ìyá kan ti kó wá sí ìtòsí iwájú ilé yín tí ń tò gógóró gbogbo àwọn ológógóró tó bá mọ̀ gógóró tán sẹ́wọ̀n pé à kí ni òní sọ tán ibẹ̀ ń ti ń ṣépè ìjọ ti ń ṣe gbogbo ẹ̀ tó bẹ́ẹ̀ lárákùnrin kan ń pè pé ìjọ tí bàbá òun kú ó ti pẹ́ díẹ̀ wọ́n sọsọsọ káwọn ọmọ sí wọn ti lé àwọn kan yarí ṣùgbọ́n ní báyìí ẹnu gbogbo àwọn ti kọ̀ pé àwọn gbé wọn kò nílé mo ní kí ló dé ó ní torí pé olóògógóró kan ó kó wá sí. Si, ẹ̀bá wájú ilé àwọn gbogbo ẹni tó bá ti wá mọ̀ gbogbooro àbí tí ọba mọ̀ gbogbooro ìyá olóògbogbooro àpótí rẹ̀ tó ní kọ̀kárí sàárè bàbá àwọn <laughs> ibẹ̀ wá làwọn olóògbogbooro yìí máa jókòó mo ní subahánàlá ẹ lé wọn nì wọn bọ̀ ẹ lé wọn nì àwọn sáré lè sọ sàárè bàbá tí dàpótí ó ní à àbá àti gbìyànjú kan rán wà á sẹ́nu béèrè tí wọ́n fẹ́ béèrè ní ìsìn ẹ̀ òun fẹ́ mọ ìlànà tẹ́sí Islam wí kábà gbé wọn kó mbẹ́ kí ló dé tẹ̀ fi sun wọn bẹ̀ lákòókò tẹ̀ntẹ̀rẹ̀ ayé dànù ìyẹn àwọn kan wí ń dán agídí náà ní ojú ẹ̀ka ọ̀pọ̀ọ̀pọ̀ burú kéèké àwọn òkòkòrò kan mọ́ nílà ètùtù òkòkòrò lásán wọ́n máa ṣépè wọ́n máa ṣépè pé èyí gbogbo òkè bẹ́ẹ̀ ni ẹ dákun èèyàn mutí ẹni kò kí sọ̀rọ̀ ẹnu rẹ̀ ṣé ẹ̀yin gan ò ti mutí bá ẹ lọ́mù tí ò kí ìsọ̀rọ̀ ẹnu rẹ̀ bóòlù ti fẹ́ kí gbogbo ìjánu tí máa mú ní kí sọ̀rọ̀ ẹnu ti já nígbà tó ti kọ́lá yóò bu ẹlẹ́dàá wa gan kìí ṣe pé èèyàn lásán tó ẹ̀yin lè ṣẹlẹ̀ lọ́la tó padà di nǹkan tìjú ipò wo fẹ́ tábà fẹ́ gbé wọn kúrò ní sàárè ni èèyàn wà tá sí kí wọ́n gbé sàárè débi tó wà sábà pé wọ́n ti rán sẹ́kẹ̀sẹ̀kẹ̀ sáwà la dé sẹ́kẹ̀sẹ̀kẹ̀ ń jẹ́ ká fẹ́ sí èèyàn wà tá sí tẹ́sẹ̀ gbé òkú rẹ̀ àbí kíní kankan ṣẹlẹ̀ wọ́n sáfẹ́ débi tó kù rẹ̀ yẹn wà wọ́n bá pé iná ń jò burúkú ní gbogbo ara rẹ̀ níná gidi tó ń rí kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ tọ́ àti bá àti bí à ń bẹ Allah kó ṣàánú àwọn òkú wa kó bá wa kẹ́ wọn kó bá wa gẹ̀ wọ́n àmọ́ àwa kọ́lá láyà láti dúró máa wọlé yìí kò sẹ́ni tó wù gbogbo òkú tó kú à ń ṣàdúrà fún wa tó kú mùsùlùmí ṣùgbọ́n bí ìsìnkú wa jẹ́ pé nǹkan kan mú wọn gbé sàárì rẹ̀ ọwọ́ á pé aburú kan ṣẹlẹ̀ sí kọ́ á èèyàn ní gbádùn mà òkè ló dé sẹ́yìn wá gbé wọn síbi tó yẹ pé ó súnmọ́ kẹ́ ẹ̀ fojú rí ní ẹ̀sìn ọ̀dà àfojú rí gbogbo eléyìí ọwọ́ ìgbà tó kàkàn gbẹ́sàrè làwọn bá eegun wọn láwẹ́láwẹ́ á Allahu akbar sí bàbá wa náà nì sí màmá wa náà nì kí ni òní kù lọ́pọ̀rọ̀ rẹ tó fi kú torí pé olúwa pọ́n wa lébẹ̀ ṣe ń rí wa yìí nígbà bá wa dẹyẹ yọ torí ti lọ lọ́tọ̀ káyà ti lọ lọ́tọ̀ tí gbogbo ẹ ti kó egun tẹ́fà lè fẹ́ gbé mi báyìí ẹ̀rí kò ti túká. Gbégbà náà la fẹ́ rí bàbá wa fẹ́ rí ìyá wa la fẹ́ rókù wa ẹ sin wọn síbi tó yẹ pé ibi tá a sin wọn sí yọ alhamdulilah tiwa tó sẹ́kù fún wa ní ká máa ṣàdúrà fún àtàwọn ojúṣe yòókù tó kù. kì í ṣe àdánwò tó bá ìdílé kan yàtọ̀ sí ìdílé mi tọrọ fọ́nkálẹ̀ ni láwùjọ wa sàṣànílé náà sọ wọ̀ tó ní bá kí wọ́n sìnkú bẹ̀ torí pé àṣà ni wọ́n ń tẹ̀lé kì í ṣẹ̀sìn ni wọ́n gbọ́ yé wọ́n wulẹ̀ ti ṣèkẹ́ wọ́n pé ah, mẹ́bí ilé wọn sí ànábì sí ànábì kọ́ lọ́n tẹ̀lé tó fi ń sìnkú lé àṣà Yorùbá ni. àṣà yorùbá ló ní kí wọn máa sìnkú sílé àṣà yorùbá náà ló sìn ẹ sì rí i pé àṣà ni wọn ń gidi kì í sẹ̀sìn ẹ̀mí sì tí ọmọ ọ̀dọ́ kan bá kú nìsín ẹ fi sàárè rẹ̀ hàn wá lágboolé yín yín ọmọ kékeré òkúrí lágboolé yín ẹ fi sàárè hàn wá àṣà Yorùbá ni wọ́n ń tẹ̀lé kì bá sọ fún ọ pé irú bọ̀dá alágbájá tó kú yìí báyìí láti fi o ẹ̀rí pé àṣà ọ̀nà àwọn ń tẹ̀lé. Ah, irú àwọn ọmọ róńdó róńdó tó kù yìí iṣẹ́ kó ti ànábì tó ṣe ti ànábì ilé ẹjọ́ ti àwọn náà pálọ̀ pé ah, àbúrò ẹ̀ dàrú tó ṣe pé mú kẹ́ńkẹ́ torí pé àṣà ni wọ́n ń tẹ̀lé kì í ṣẹ́sì abùkátà ká padà síbi ẹ̀sìn wa ká gbọ́ ẹ̀sìn wa yé dáadáa ká sì máa tẹ̀lé dáadáa nítorí pé ibi tọ́nà wà ní ibi tọ́nà wà ní ẹ̀yin obìnrin wọn ọbẹ̀yìn kẹtẹ lóko ìgbàláyé wà fún yín láti ṣe sọ̀láàtù jánásà ẹ̀yin náà gbalada bí òkè Uhud àná ìgbọ́dọ̀ tẹ̀lé òkú lọ bí tí wọ́n ti sún ládàkejì wọn sílẹ̀ torí kẹ́ ẹ má wà abẹ́ pé wọ́n làánà yín. àwọn obìnrin alhamdulilayi ẹ̀rí pa àwọn náà wọn gbà kán fà wọn sílẹ̀. Si pàápàá jùlọ níbi sọ̀láàtì jẹnáàzà tó bá fẹ́ fi sọ̀láàtì jẹnáàzà ẹ̀rí kó àwọn obìnrin náà tó ìjọ dànù ara ń tẹ̀sìn wá wípé kẹ̀sìn ni ṣùgbọ́n àwọn gbọ́dọ̀ ṣe sọ̀láàtì jẹnáàzà láì sàlùwàlá èyí tó túmọ̀ sí pé obìnrin tó wà nípò kò ní sọ̀lá kò gbọ́dọ̀ ṣe sọ̀láàtì ó ń ṣe nǹkan ò gbọ́dọ̀ ṣe sọ̀láàtì ẹ̀jẹ̀ bí máa ń jáde lára rẹ ò gbọ́dọ̀ ṣe nítorí pé gbogbo sọ̀láàtì yòókù tó o bá sí nípò pọ̀ wà ní mara ó lè ṣe sọ̀láàtì jánásà yìí ìdúró náà nìkan láti ṣe kò ní rúkú kò ní forí kalẹ̀ kò ní àtáyá الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله لين الله أكبر لك أتي فاتحة لين الله أكبر لك دي أتي الصلاة الإبراهيمية لين الله أكبر لك تا أستدعى أنت صلاة السلام لين لك أن كسين كتاتي جكا سلاما gbogbo alọ ìgbà àjò káàrí kaná èèyàn ti má àyèbá àmà tẹnìkan bá kú ọ ronú lẹ́ẹ̀mejì kó tó kópa ń bẹ tó o bá ti mà dájú pé mùsùlùmí ló kú torí pé mùsùlùmí nínú wọ tó ní lórí rẹ̀ nu pé tó bá kú ọ̀tẹ̀ ló kù rẹ̀ lọ síbi tí wọ́n ti sìn. àmọ́ tó bá yẹ pé orúkọ lásán ní fi ń jẹ́ mùsùlùmí yìí ṣe mùsùlùmí tí ń mójútó ojúṣe mùsùlùmí má dàn wò nítorí pé olúwa ọgbà ká máa ṣàdúrà fún kété ọgbà ká máa ṣàdúrà fọ́sẹ̀bọ lẹ́yìn tó fi hàn sí wa kọ́ máa náni torí ẹ̀ aláṣìṣe kálukú kó mójútó àtìṣe rẹ o gbogbo àbí àtẹnikẹ́ni bá ti fún lẹ́yìn ikú rẹ ìwọ ló jẹ́ sábàbí tó fi gbà wọ́n lọ́jọ́ sábàbí tí òfin ní gbà tí ọba ti kú mùsùlùmí ti ń sojú sí Islam lójú ayé rẹ̀ kó tó di pọ́kú àti àti máa ń ṣe fún ọ yóò máa bọ̀ àmọ́ mùnáfìkì lásán ni ọ́ Islam wo ni ń ṣe irọ́ àtẹ̀tẹ̀jẹ́ iná ló fi sáyé tí gbogbo ayé bá péjọ ṣàdúrà fún ọ wọ́n dára wọn láàmú wọ́n ń wí gbàdó sẹ́yìn ìgbà kò sàǹfààní kan tí ó ṣe fún ọ ìwọ náà ló ti fọwọ́ ara rẹ ṣe àlàkalẹ̀ kó wúlò fún ọ kó má wúlò fún ọ̀dọ̀ wọn wá o ọjọ́ ń lọ oníkálukú wa ká máa mọ̀ pé àwa náà lára gbogbo ojoojúmọ́ là ń súnmọ́ sàrẹ̀ onítẹ̀rí òun náà tún ti kú nínú ọjọ́ tó lúwa fi fún wa a tún ti fi ọjọ́ kan súnmọ́ sàrẹ̀ báyìí kò yẹ ká sùn àsùnpìyè kò yẹ ká sùn àsùngbàgbéra ká rántí pé àwa tá à ń gbé ẹlòmíín sin wọ́n gbé àwa náà sin lọ́jọ́ kan báwo ni ṣe máa rí nígbà tí wọ́n bá gbẹ̀mí èèyàn lẹ́yìn tí èèyàn bá kú tán tó bá gbìyàn sí sáré àwa náà ń bọ̀ wá mọ̀ ìrẹ́ ti jẹ́ pé ó ní làákàyè yóò máa ṣèṣirò fúnra rẹ̀ kó tó di kan ṣèṣirò fún yóò sì máa wọ́n ara rẹ̀ lórí òṣùwọ̀n eléyìí tó dúró dọ́gba èkó mi bà lọ jẹ́ kó fúyẹ́ ń wò pọ̀ ń wù ó ẹ̀jẹ̀ káwa náà ká máa ti palẹ̀ má ti sàárè àṣeráyé gbé ọlọ́pọ̀jù nínú ìṣesí wa àṣerọ́rùn wọ̀ kò tó nǹkan ẹni tí ń ronú pé òun ó kú kọ̀pọ̀ ìrẹ́ ló ṣe jẹ́ pé ní ìgbà tí wọ́n bá ń kú sí ó máa ń padà já sójijì yọ bá wọn lójijì torí wọn àpalẹ̀ má dé bẹ́ẹ̀ sì ni nítorí kálukú bá ṣe náà ní ọgbà àbí Allah azza wa jal ojú ọjà títí àkọọ́lẹ̀ tọkọ fún wa gbogbo ẹ̀ rere ni kọjá kọ́ dára fún wa láyé kọjá kọ́ dára fún wa lálùkìyámà ìwé ẹlẹ́dàá kọjá sí pé ọjọ́ tó lóore jù fún wa láyé yìí wọn náà lọ́jọ́ tá a pàdé ẹlẹ́dàá wa olúwa ẹlẹ́dàá wa ó sọ alẹ́ni tí ó kú ní mùsùlùmí ẹ̀san ńlá tó ti pèsè bí àwọn mùsùlùmí olúwa dákun dáwà náà ká nípìn bẹ́ẹ̀ olúwa ẹlẹ́dàá wa foríjìn wa ká tó kú foríjìn wa lẹ́yìn ikú wa ṣàánú wa lọ́la gbẹ̀ndàlùkìyàmù a tún tọrọ fún gbogbo òkú mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin àwọn tó jẹ́ pé wọ́n ti jẹ́ olúwa ẹlẹ́dàá wa nípè olúwa dákun bá wa forí jì wọ́n olúwa bá wa pẹ́ wọn bá wa bẹ̀ wọ́n olúwa bá wa síjú àánú rẹ̀ wò wọ́n bá wa sọ wọn lọ́mọ àlìjẹ́nà olúwa là wọ́n níbi iná má jẹ́ kí wọ́n máa ná àwọn náà ta olúwa kó jẹ́ ká máa bẹ pẹ̀lú dáadáa lórí Islam gbogbo ọjọ́ tó lọ́wọ́ bá gbẹ̀mí wa kó wa lórí al-iman subhanaka Allahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you.